Nígbà tí ẹ̀rù bá ń bà mí, èmi ò gbẹ́kẹ̀lé ọ. Nípa Ọlọ́run, lé èmi ó máa yin ọ̀rọ̀ rẹ. Ọlọ́run lé èmi ó gbẹ́kẹ̀ mi lé, èmi kì yóò bẹ̀rù. Kí lè ẹran ara lè ṣe sí mi? Orin Dáfídì, orí ìkẹrin dín ní ọgọ́ta, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin fún ìtẹ̀síwájú ẹ̀kọ́ wa nípa ẹ̀rù. Ẹ kú òwúrọ̀ ńbẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ jí bí? lérò wípé àlàáfíà ni mo bá ẹ̀yin àti àwọn ìdílé yín lówùúrọ̀ yìí ẹ kọ ọjọ́ mẹ́ta báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ ẹ mo lérò wípé gbogbo wa ni ó gbádùn àánú ojú rere àti oore ọ̀fẹ́ ọlọ́run elédùnmarè nínú rẹ̀ ẹ káàbọ̀ sí ọjọ́ ìsinmi ti ti òní tí ó gbẹ̀yìn oṣù níwájú olúwa bẹ́ẹ̀ náà sì ni mo kì í káàbọ̀ sí orí ètò review èmi ọ̀rẹ́ àti olùgbàlejò yín ló ń sọ̀rọ̀ Esther ni orúkọ mi abba bàbá ní orúkọ Jésù Kristi a kí ọ kú òwúrọ̀ yìí a sì wá láti dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìpamọ́ ìṣọ́ àti ààbò rẹ lórí wa fún ọ̀sẹ̀ wa tí a lò tán àti oṣù wa náà tí à ń parí lọ pẹ̀lú ògo ni fún orúkọ mímọ́ rẹ lókè ọ̀run bàbá mímọ́ jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ àti ìyìn wa fún májẹ̀mú oore ọ̀fẹ́ àti àánú ńlá rẹ tí o fi bá wa ṣe tí o sì fi bá wa lò ní ọ̀nà wa gbogbo òun náà ni à ń dúpẹ́ fún Gba ọpẹ́ àti ìyìn wa bàbá, èmi àti àwọn ọ̀rẹ́ mi. A tún ti dé ní òwúrọ̀ yìí láti tẹ̀síwájú ẹ̀kọ́ wa eléyìí tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá. Torí bẹ́ẹ̀ la ṣe pé ìwọ ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sí àárín wa láti fún wa kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ kí o bá lè fi òye rẹ̀ yé wa pẹ̀lú torí pé láìsí rẹ kò sí ohun tí a lè dákọ̀ tàbí tí a lè dá ṣe. Ẹ ṣùgbọ́n ní báyìí ni mo fi ẹ̀jẹ̀ Jésù Kristi olùgbàlà bomirin gbogbo etí ọkàn tàbí ayé tí a jọ ń kọ́ ẹ̀kọ́ yìí papọ̀ wípé kí gbogbo wa kí ó gba ọkàn ọgbọ́n àti ìmòye ohun oore ọ̀fẹ́ ọlọ́run láti mú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ lò nínú ìrìn àjò ayé àti ìgbàgbọ́ wa lẹ́yìn ẹ̀kọ́ títí òní jẹ́ kí àwa kí ó lè padà dá gbogbo ògo fún orúkọ mímọ́ rẹ̀ báyìí ni a gba àdúrà náà ní orúkọ jésù kristi olúwa wa àmín. Ah, Mo kí ọ káàbọ̀ lẹ́ẹ̀kan sí, eh, ọ̀rẹ́ mi sí, eh, orí ètò review ní òwúrọ̀ yìí àti fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú ẹ̀kọ́ wa, àkórí ẹ̀kọ́ wa, èyí tí a pè ní ẹ̀rù tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá. Eh, ṣùgbọ́n bí o bá sì fẹ́ tún àwọn ẹsẹ bíbélì méjì tí a kà fi bẹ̀rẹ̀ ètò, bí o bá fẹ́ tún kà fúnra rẹ, bí o bá tó àkókò fún ọ láti ka bíbélì rẹ, òun náà ni a mú láti orin dáfídì tí a mọ̀ sí psalm orin dáfídì orí ìkẹrin dín ní ọgọ́ta ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin ìyẹn psalm fifty six verses three and four kí ọlọ́run kí ó bùkún yín àmín. ṣé o rí ọ̀rẹ́ mi nítorí wípé ayé yìí jẹ́ ibi ẹ̀rù hmm, bẹ́ẹ̀ ni ibi ẹ̀rù níbi tí àwọn nǹkan búburú ti máa dìgbà ṣẹlẹ̀ kódà sí àwọn tí a mọ̀ sí ènìyàn rere pàápàá. má jẹ́ kí ó yà ọ́ lẹ́nu pé ìbẹ̀rù yóò wà títí ni o di ìgbà ìpadàbọ̀ Kristi tàbí ó kéré tán títí yóò fi pe èmi àti rẹ lọ sí ilé. ìdí rẹ̀ sì ni èyí pé a ní ọ̀tá kan tí iṣẹ́ tirẹ̀ jẹ́ láti jalè kí ó pa yóò sì tún parun gẹ́gẹ́ bí Jòhánù orí kẹwàá àti ẹsẹ̀ ìkẹwàá ti sọ àti pé ọ̀kan lára àwọn ọ̀nà tí ó ń gbà ṣe bẹ́ẹ̀ ó jẹ́ nípasẹ̀ ìbẹ̀rù ṣé orí ọ̀rẹ́ mi nígbà tí ó bá kó ìpayà bá wa ọ̀tá a máa mú kí a yí àfojúsùn wa padà kúrò ní ìgbẹ́kẹ̀lé wa nínú Ọlọ́run láti gba àwọn irọ́ rẹ̀ gbọ́ tí ó ń pa fún wa nípa àìsàn tàbí àárẹ̀, ẹ̀kọ́ àti àdánù tàbí ìpàdánù tí ó tiẹ̀ lè máa wáyé láé. Ní ìdáhùn sí ìbéèrè wa tí a wá fi kásẹ̀ ètò ńlẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá. Kí ló dé tí mo yìí ní ìbẹ̀rù síbẹ̀ kódà lẹ́yìn àdúrà láti já àti láti dè àti láti tú? Kí ni ó fà á? Ẹ wò kí a tó dáhùn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 Ọ̀nà kan ṣoṣo tí a lè gbà borí ẹ̀rù lórí ohun tó wù kí ó jẹ́ ni. Nígbà tí a bá gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tí a mú ọ̀rọ̀ Ọlọ́run lò ní ìgbé ayé wa àti ipòkípò náà tí kì bá jẹ́. Sórí <laughs> ọ̀rẹ́ mi, jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan tí ó wá sí mi ní ọkàn nígbà tí mò ń gbáradì fún ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ ti, ti òní yìí pàápàá. Ẹ bóyá ìwọ náà, bóyá bí o bá gbọ́, ó lè tún ti ibẹ̀ yé ọ dáadáa ohun tí à ń kọ́ nípa ẹ̀rù. Àkórí náà lọ báyìí wípé àwọn àgbààgbà wọ́n á máa bá ọmọdé yálà ọmọ ọwọ́ tàbí ìrákòrò ṣe eré kan tí mo rántí. Ṣé o rí? gbé ọmọdé kúrò nílẹ̀, wọ́n á gbé e dání wọ́n á gbé e sókè wọ́n á sì jù ú sókè láì káwọ́ wọn rọ̀ sílẹ̀ kí ọmọ náà lè bọ́ sí ọwọ́ wọn padà bí ó ti ń padà bọ̀ nílẹ̀ bí ohun tí mò ń sọ yìí bá ti ṣe ojú rẹ rí tàbí bí o bá ní òye rẹ̀ ó rí i pé kíá ni ó ti rí ẹ̀rù lójú ọmọdé kékeré tí a jù sókè yìí tàbí kí ó tẹnubọ gbé torí ẹ̀rù ṣùgbọ́n bí ọmọ náà bá wá rí i pé a kò dáwọ́ eré yìí dúró ní jíju òun sókè tí àgbà náà sì ń hàn ní gbogbo ìgbà ńkọ́ ni yóò wá bẹ̀rẹ̀ sí í kọ́ rẹ́rìn akọ títí inú rẹ̀ yóò fi bẹ̀rẹ̀ sí ní dùn tí ó sì lè má fẹ́ kí eré náà tán mọ́. kí ni ìdí rẹ̀? ọ̀rẹ́ mi Ìdí rẹ̀ ni wípé ọmọ náà ti ní ìfọ̀kànbalẹ̀ àti ìgbẹ́kẹ̀lé nínú àgbà tí ó ń ju sókè wípé yóò pa òun mọ́ láìléwu, kò sì ní jẹ́ kí òun ṣubú lulẹ̀. <laughs> Ọ̀rẹ́ mi, kí wá ni o rò wípé Ọlọ́run ń sọ fún àwa tí a jẹ́ tirẹ̀, tí a jẹ́ ọmọ rẹ̀, èyun èmi rẹ̀, ohun tí ó ń sọ fún wa Ó wà nínú ọ̀rọ̀ rẹ̀. Àpẹẹrẹ lásán, òun ni a fi èyí ń ṣe. Jẹ́ kí á lọ sí inú ọ̀rọ̀ Ọlọ́run. Ní Tìmótì kejì, orí kìíní àti ẹsẹ̀ ìkejì. Ohun tí Ọlọ́run bá èmi rẹ̀ sọ, inú ọ̀rọ̀ rẹ̀ ni ó wà o. Àpẹẹrẹ lásán, òun ni a fi erémọdé àti ti àgbà ṣe. Ohun tí Ọlọ́run ń sọ fún wa wà nínú ọ̀rọ̀ rẹ̀. Tìmótì kejì, orí kìíní àti ẹsẹ̀ ìkeje. Ìyẹn two Timothy chapter one and verse seven. Ó sì kà báyìí wípé, nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn tí ó yè kooro nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn tí ó yè kooro àmín. Ẹ ọ̀rẹ́ mi n kò wá sọ fún ọ pé ẹ̀rù kò ní wà tàbí wà o Bẹ́ẹ̀ ni n kò ṣèlérí pé a kò ní bá ara wa ní àwọn, ẹ́, ohun tí ó lè mú kí ẹ̀rù kí ó bà wá. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ni olùdarí ọjọ́ ọ̀la àti ayé wa lápapọ̀ ńkọ́. Dídúró ṣinṣin àti ìgbẹ́kẹ̀lé àwọn ìlérí ọ̀rọ̀ rẹ̀ kì yóò sọ wá di ẹni ìyà fún ẹ̀mí ẹ̀rù. Ṣùgbọ́n dípò bẹ́ẹ̀, yóò fún wa ní ìgboyà àti ìbàlẹ̀ ọkàn lórí gbogbo àwọn àníyàn wa pátápátá. Òun ní agbára tí ó tó ọ̀rẹ́ mi láti fi ró wa nígbà tí a bá gbà tí a sì gbẹ́kẹ̀lé òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó tó láti yí ìgbésí ayé ènìyàn padà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ábà bàbá, àwa dúpẹ́ lọ́wọ́ rẹ fún agbára ọ̀rọ̀ rẹ àti àwọn ohun náà èyí tí o tún ti fi kọ́ wa ní òwúrọ̀ yìí. Baba mímọ́ jọ̀wọ́, gba ọpẹ́ àti ìyìn wa. Baba ní orúkọ Jésù. Bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ ọ̀pọ̀ nínú wa ti di aláàbọ̀ ara nípa ìbẹ̀rù nínú àwọn ìdojúkọ wa gbogbo. A wá béèrè fún ìrànlọ́wọ́ rẹ láti borí gbogbo ìbẹ̀rù wa Jẹ́ kí àwa kí ó lè fi ìgbẹ́kẹ̀lé wa sínú rẹ. Nítorí ìwọ wà pẹ̀lú wa nígbà gbogbo tí ó sì ń retí wípé kí a gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ kó dà ní ojú ẹ̀rù. Ràn wá lọ́wọ́ láti fi ìgbẹ́kẹ̀lé wa sínú rẹ nìkan ṣoṣo àti sínú ìlérí àti agbára ọ̀rọ̀ rẹ. Bí àwa ti wá ń lọ nínú ọ̀sẹ̀ wa titun, kó ó ṣe wá títún pẹ̀lú òun náà ni a da ẹ̀jẹ̀ Jésù Kristi olùgbàlà bo ayé ilé ẹbí ará ọ̀rẹ́ iṣẹ́ àti okòwò wa gbogbo ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó dáwọ́ ìbẹ̀rù dúró nínú ayé wa jẹ́ kí àwa kí ó lè padà ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ láti fi ọpẹ́ fún ọ kí a sì dá gbogbo ògo padà fún orúkọ mímọ́ rẹ pẹ̀lú. Báyìí ni a gba àdúrà náà. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọ̀rẹ́ mi fún ààyè tí ẹ wà bí ẹ ti máa ṣe láti darapọ̀ mọ́ mi fún ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò review. Ẹ ẹ̀kọ́ ọ̀hún kò tíì tán, ó ku ẹyọ kan sí ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Lágbára Ọlọ́run torí náà ńkọ́, má gbàgbé láti pàdé mi kí a tún jọ wo àwọn àpẹẹrẹ nínú bíbélì wa àti àwọn ohun tí Ọlọ́run sọ fún èmi àti rẹ lórí ẹ̀rù. Títí ó wá fi di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ń kọ́. Ǹjẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mọ́ kí ó sọ̀kalẹ̀ sí ayé, ilé, iṣẹ́ tàbí okòwò yín láti máa bá yín gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. Ah,